ó lé ní ẹgbẹ̀ta six hundred èèyàn tó ti kú báyìí ní nàìjíríà ó sì lé ní mílíọ̀nù kan ó kéré tán one point three million èèyàn tí ó ti wà láìnílé lórí mọ́ ní nàìjíríà látàrí ìwà kòkànmí táwọn adarí nàìjíríà hù èyí tó yọrí sí ẹ̀kún omi tó fa làásìgbò fún ọ̀dájú èèyàn làásìgbò táwọn èèyàn ń fojú winá yìí kò tí ì nítumọ̀ ṣùgbọ́n fún aláròjinlẹ̀ ẹ̀dá ìtumọ̀ làásìgbò yìí ni pé nàìjíríà ti ń tán lọ díẹ̀díẹ̀ ilẹ̀ yorùbá ni kó túnra mú láti wà lómìnira káwọn jàgùdà páálí ọ̀dájú olóṣèlú yìí tó fọpomọ́yọ̀ kí wọn ó tó fi ìwà ìmọ̀kànmọ̀kàn àti ìwà ìkàǹkan kún sí wọn kó bá ọrọ̀ ajé tiwa nílẹ̀ yorùbá èyí la rí lónìí kí la mọ̀ tó ń bọ̀ lọ́la. àrígbámú ìròyìn fi yé ni pé àròọ̀dá òjò tó sopọ̀ mọ́ bí wọ́n ti ṣí adágún odò lagdo ìyẹn lagdo dam léyìí tó wà ní cameroon èyí tí ó jẹ́ orílẹ̀-èdè alámúlégbè fún nàìjíríà ń ló ṣokùnfà wàhálà ẹ̀kún omi yìí o lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀ àwọn àgbẹ̀ tó ń gbin onírúurú ohun ọ̀gbìn ti wọ gbèsè àwọn ọlọ́sìn ẹja ti pàdánù ọ̀pọ̀ onílé n ló sì ti da láìnílé lórí mọ́. báyìí ni ìjọba nàìjíríà fi tiẹ̀ kó bá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù tó tún ń dọ́gbọ́n ṣayé wọn jẹ́ẹ́jẹ́ ó mà ṣe o ṣebí ogun àwọn ajínigbé jínipa là ń pariwo tẹ́lẹ̀ ogun tó lé wọn nílé báyìí ó tún yàtọ̀ sí ogun fúlàní àtogun boko haram ogun omíyalé lókùtà ìníkan ṣe ìjọba nàìjíríà fi ń jà wọ́n àwọn ìlú tágbègbè wọn ò jìnnà sí odò niger àti benue ló ti forí kó jápín ìṣòro omíyalé tó kọjá bẹ́ẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé united nations ló ti nawọ́ ìrànwọ́ sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí nǹkan ti ṣe látàrí wàhálà omíyalé yìí dípò mọ́tò àtọ̀kadà ọkọ̀ ojú omi ló kù tó ń gbé àwọn èèyàn kiri láwọn agbègbè tómíyalé tó ti bà nǹkan jẹ́ yìí ó tó mítà mẹ́tàlá tómi ti figa sókè sí i láwọn ìletò tó súnmọ́ àwọn odò wọ̀nyí nínú oṣù October yìí nìkan wàhálà omíyalé yẹn kàn tiẹ̀ tún pọ̀ sí ni gbogbo àwọn iléeṣẹ́ ńlá àti kéréje ilé ńlá àtàwọn ilé kéékèèké ló jẹ́ pé omi yìí ti bàjẹ́ bẹ́ẹ̀ sì rèé àwọn onímọ̀ ti kìlọ̀ fún ìjọba nàìjíríà léraléra lórí ọ̀rọ̀ yìí ṣáájú kí ìṣẹ̀lẹ̀ ìkún omi yìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n etí dídi níjọba nàìjíríà kọ títí tí omi fi dé tó sì ń han àwọn èèyàn lúlẹ̀mọ̀ àtijọba ìbílẹ̀ àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ ló jẹ́ wípé wọ́n jáwọn èèyàn wọn kulẹ̀ seventy six ìyẹn èèyàn mẹ́rìndínlọ́gọ́rin ló gbẹ̀mí mì nígbà tí ọkọ̀ ojú omi yìí tó yí dànù ní October seven ó mà ṣe o àìmọye làwọn èèyàn tó kú lásìkò tí wọ́n ń sá fún ẹ̀mí wọn nínú àgbàrá òjò omi tó ya bo àdúgbò wọn àwọn lájọ-lájọ ẹlẹ́yinjú àánú ló ti ń kó oúnjẹ àtàwọn nǹkan èèlò fún ìrànlọ́wọ́ wá fún àwọn èèyàn tó lùgbàdì ọ̀nà dà tí kò ní rí bẹ́ẹ̀ nígbà tí kò sí ètò ọ̀nà dà tómi ò ní ba nǹkan jẹ́ ọ̀nà dà tẹ́kun omi ò ní ya lu ìlú nígbà tí ìjọba kò ní ètò bí wọ́n ṣe títí wọn ò ní í la gọ́tà bí wọ́n la gọ́tà wọn ò ní í gbẹ́ e jìn bó ti yẹ bó tiẹ̀ tún wá jìn wọn ò ní í lo àwọn nǹkan ìkọ́lé tó jẹ́ ojúlówó láti fi ṣe é báráàlú pàápàá tún mú mi inú ke bí wọ́n bá mú tán ibi tó wù wọ́n ni wọ́n ò jù ke sí wọ́n á so ọ̀rá dànù sínú gọ́tà wọ́n á da ilẹ̀ sójútò sójú àgbàrá ẹ̀wẹ̀ nígbà tíjọba nàìjíríà ti mọ̀ pé Cameroon ní omi yìí ibẹ̀ sì ni omi yìí ti ń wá yùn omi adágún mo lérò pé ó yẹ kíjọba nàìjíríà ti ṣèpàdé pẹ̀lú ìjọba ilẹ̀ Cameroon lórí ìgbésẹ̀ ìdóòlà ẹ̀mí tó yẹ ní gbígbé kómi yìí kó yéé gbẹ̀mí àwọn èèyàn wa kó yéé ba dúkìá àwọn èèyàn wa jẹ́ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọkàn àwọn èèyàn ìpínlẹ̀ anambra bayelsa cross river delta rivers kogi kebbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́kùn gúúsù ilẹ̀ nàìjíríà kò balẹ̀ mọ́ tó fi dé ìlú àbújá lọ́wọ́lọ́wọ́ yìí ó tún ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ èkó. èèyàn tó pariwo ni ah. láti ìkànnì Yorùbá Gidi TV a pàrọwà pé kí àwọn arìnrìn-àjò máa ṣọ́ra nígbàkigbà tí wọ́n bá rí omi lójú pópó kí wọ́n má sọ pé àwọn fẹ́ ṣe ojú mi tó tàbí pé àwọn láyà bíi kẹ̀nẹ̀ún tàbí pé àwọn mọ ọkọ̀ láti wà tàbí àwọn ọmọ ọ̀kadà gùn kí wọ́n torí bọ̀ ọ́ kí wọ́n máa rántí pé ẹ̀mí ò láàárọ̀ ẹ̀mí tó gùn ní sànyà bẹ́ẹ̀ bá rí omi lẹ́gbẹ lójú pópó ẹ yí padà ẹ má torí bọ̀ a ní kúkú omi o a sì ní kúkú ọ̀wọ̀wọ́ a ní bá wọn kúkú àpàlàdọ̀. Deca. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá gbé wá ibo wa là wà lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ́ làgbà làǹkọ́ lábò nílé yìí gbogbo ọmọ òde wa ẹja ronú oko. ẹni tó ṣe àti pápẹ́ yóò ní láyé lóbi tó ní láyé ìwé ìpàdé wà ní gírẹ́ẹ̀tì because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to a president of the country totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì yorùbá gidi news. yorùbá gidi tv. ẹ gómìnà tó wọlé kókò àmọ́ yọ orúkọ wọn ò ní parí pọ̀ títí gómìnà kò lè lo parí tí yorùbá nation lè ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo nípò nǹkan dídúró. ṣùgbọ́n wàá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi tọ́lọ̀ ò Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́wò ejò ní jó tẹ́nìkò jó rí ó ti ṣe àbíkẹ́wò máa ń bẹ̀rẹ̀ fẹ́lá òsọ́kùn ìdààmú àdúgbò fẹ́lá òsọ́kùn ni wèrè olóore ọlọ́run sọ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá nù o ọlọ́run sọ pé yóò kọ́ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ ìdájọ́ kò lè láǹdì ẹ̀ tó gbogbo